الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخوتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله أتما تسواج لري دان قولت بلوغ المرام تتي الحافظ ابن حجر العسقلاني أيتي أنبياء قولان نواقض الوضوء او nǹkan tí الولاجة وعن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال من أصابه قيء أو رعاف أو قلس أو مغي فلينصرف فليتوضأ ثم ليبني على صلاته وهو في ذلك لا يتكلم لا تيضى يا وعائشة رضي الله عنها وني أنتي tí àwọn nǹkan tí wọ́n kà kalẹ̀ yìí tó bá ṣẹlẹ̀ sí man asaba òkè òun ẹni tó bá fi lè bì àwòrán á fún àbí àmú ó dá láàmú látara wípé ẹ̀jẹ̀ ń yọ ní imú rẹ̀ àwòkọ́lẹ̀sù àbí kọ́lẹ̀sù àwòkọ́lẹ̀sù kọ́lẹ̀sù àbí kọ́lẹ̀sù bí ebi lòun náà ó kàn jẹ́ pé òun kò ń ṣe nǹkan tí ó wá láti inú báyẹn àti nǹkan tí ó pọ̀ ni tó máa wà ní ẹnu wa ṣùgbọ́n òun náà fẹ́ jọ bí ebi tábà ń discourse ọ̀rọ̀ alqai wọ́n máa ọ̀rọ̀ alqals àbí alqalas so wọ́n ní ẹni tí eléyìí bá ṣẹlẹ̀ sí àwọn àbí àtọ̀jáde mọ́bíù jáde lára ẹ̀ a ṣàlàyé fún wa pé mọ́bíù òun náà ni omi tí máa jáde lára èèyàn nígbà tó bá ń ronú nípa ìbáṣepọ̀ pẹ̀lú ọkùnrin àbí pẹ̀lú obìnrin àbó ń ronú nípa obìnrin àbọ́kùnrin omi tí máa jáde níbi nǹkan ọmọkùnrin àbí níbi nǹkan ọmọbìnrin tí ó ń ṣe nǹkan tí yóò jáde pẹ̀lú pípé kí ara kó padà wá wíìkì ó rẹ ara lẹ́yìn ìgbà tó bá jáde tán omi yẹn omi tí ó fẹ́lẹ́ gan ni kò ń ṣe omi tó tíkì tó bá tíkì ó ti di àtọ̀ nìyẹn tó rẹ̀ ń rẹ̀yàn nígbà tí ó jáde láàrin yẹn tí ò bá rẹ̀yìn ń gbà tó jáde lára tó rẹ̀ tí ó súnmọ́ kó jẹ́ tí wọ́n ń pè ní wádìí ó súnmọ́ kó jẹ́ nǹkan tó ń pè ní wádìí wádìí jẹ́ ní asábà máa ṣẹlẹ̀ nígbà tí èèyàn bá tọ̀ lé a máa wáyé èèyàn kẹrin nǹkan tí ó tìkì tí a jáde lójú ara yẹn lẹ́yìn ìgbà tí èèyàn bá tọ̀ tán eléyìí a ti sọ àwọn ìdájọ́ rẹ̀ fún wa wádìí yẹn ṣùgbọ́n tó bá tìkì tó ṣe wípé ó jẹ́ ìgbà tí ń rí adùn ó dẹ̀ tí ó dẹ̀ jẹ́ pé lẹ́yìn ìgbà tó jáde tán ara yẹn weak èyí àtọ̀tí dọ́mọ nìyí o gẹ́gẹ́ bí àlàyé ta ti ṣe sẹ́yìn ẹni gbọ́dọ̀ wẹ ìwẹ̀ jànáàbà ni ẹni tá a sọ pé ó ní jànáàbà ni ṣùgbọ́n tó wá ṣe pé nǹkan tí ó wá nígbà tí ń ro nǹkan adùn ni ṣùgbọ́n ó jẹ́ nǹkan tí ó fẹ́lẹ́ so eléyìí ni wọ́n ń pè ní madiu so ọ̀rọ̀ yìí ní man asọ́ọ̀bà qai'un ẹni tí ebi bá gbé àwòrán ara fún àbí ẹ̀jẹ̀ ń dà nínú rẹ̀ àwòkọ́làsùn àbí ebi díẹ̀ àwòmọ́víyún àbí mọ́víyù ló ṣẹlẹ̀ sí fàlìyànsọ́rì ọ̀nìkẹ́niyẹ kò fi irun rẹ̀ lẹ̀ fàlìyàtàwádọ́ kó lọ ṣe àlùwàlá thumma liyabni ala salati ẹnìyẹn kó ma lórí irun rẹ̀ kó ma lórí irun rẹ̀ tàbí tó bá ṣe àlùwàlá tán tó padà thumma liyabni ala salati wa huwa fi dhalika la yatakallam ṣùgbọ́n gbogbo eléyìí tá a sọ yìí o la yatakallam kó ma sọ̀rọ̀ gbogbo eléyìí tá a sọ yìí kó má sọ̀rọ̀ so tó bá rí mọ́fíù jáde lára ẹ̀ àbí kí tó jáde lára ẹ̀ òun ni ipe ebi gbé àbí ó jẹ́ pé ó da ẹ̀jẹ̀ nímú so ìwé yìí báyìí wọ́n ní láyà tẹ̀kẹ́lẹ̀ that is kò ní sọ̀rọ̀ hadithi yìí hadithi tí kò lálàáfíà ni sọ gẹ́gẹ́ bí àwọn afá aládìsí bí ọ̀pọ̀lọpọ̀ ṣe fi rinlẹ̀ ní hadithi Aisha yìí al-Imam Ibn Majah ló gbà wá sọ hadithi yẹn tábà padà wo ṣé ni ẹ̀ nínú Ibn Majah الأيثم بن خارجة تبوا أني قال حدثنا إسماعيل بن عياش عن ابن جريج عن ابن أبي مليكة عن عائشة so ابن حجر ومشيني و ọbẹ̀ láti ọ̀dọ̀ Aisha ṣùgbọ́n tá a bá padà sínú tíra wọ́n ní hadithi Ismail bin Ayyash ni Ismail bin Ayyash afa tó mọ̀ nípa hadithi dáadáa ni ṣùgbọ́n àwọn hadithi tó bá gbà wá látọ̀dọ̀ àwọn ará bíi Makka máwọn ará Madina hadithi yẹn hadith dọ̀ẹ́fù so wọ́n ní hadith Ismail bin Ayyash hadith tí ó lẹ́ni tó bá ṣe pé àtọ̀dọ̀ ara àwọn ará Makka sí Madina tàbí sàwọn ará Hijaz ọ̀dọ̀ wọn ló ti gbà wá so eléyìí ni major ibla tó bẹ́ẹ̀ bí hadith yìí àti hadith tí ó lẹ́ni. Nam ah, hadithi content yẹ là ń sọ ń sìn content yẹ jẹ́ nǹkan tó rinlẹ̀ nínú hadithi abdullahi bin umar ṣùgbọ́n kò ń ṣe ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ abdullahi bin umar radiyallahu anhu ni gẹ́gẹ́ bí abdulrazak maṣe gbà wá nínú that is ìkan lára afa aládìí fi afa imam ahmed afa wọn òun ni abdulrazak sọ àwọn bá wa látọ̀dọ̀ abdullahi bin umar tó sọ wípé ìdàrọ àfàrájú fi salatihi ìdàrọ àfàrájú fi salati aw dara'ahu al-kay tí ọkùnrin bá jẹ́ ẹni tó ń kírun ìdàrọ àfàrájú fi salati. tí ó bá dààmú nímú ńgbà tó ń kírun lọ́wọ́ awùzọ̀rọ̀ àwùjẹ́ àbí èébì gbé àwùwájàdà maziyan àbórí maziyu àríkà àwọn kan ti ń jọ ìtaaka sílẹ̀ oyin faliyansori kò fi فلينصرف في ميله ثم ليتوضا ليناكل شيء الولاء فليتم على ما بقي فليتم ما بقي على ما مضى إذا لم يتكلم فليتم فليتم ما بقي على ما مضى إذا لم يتكلم so in tó ṣẹ́kù ń bí ìrún ẹ̀ kó ṣe kí ni kó complete ẹ̀ lé lórí kó complete ẹ̀ lé lórí ìdá lam yatakallam tí ò bá sọ̀rọ̀ náà eléyìí nílẹ̀ nínú hadith abdullahi bin umar radiyallahu anhu so yí tí magdi ò bá jáde láàrin yìí bóyá ni magdi ò lè jáde láàrin yìí tó ń kírun pé àgbà tó ń fi hun lọ́wọ́ ni ẹ̀mí ẹ̀ lọ síbi nǹkan tó ti ṣẹlẹ̀ láàrin àti ìyàwó ẹ̀ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí ẹni tó ń kírun tí ọkàn rẹ̀ akọ̀ lọ bí eré ìfẹ́ tó wọn àti ìyàwó rẹ̀ ti ṣe àbí eré ìfẹ́ tó wọn àtọ́kọ̀ ẹ̀ ti ṣe bó tẹ̀yẹ pé kò ń ṣe nǹkan tó dáa ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó dẹ̀ fíìlì ó bá fíìlì pé nǹkan jáde lára wọn àwájàdà madian àwájàdà madian oni falyansarif thumma liyatawadda falyutimma ma baqi ala ma mada idha lam yatakallam tí ó bá ti sọ̀rọ̀ so eléyìí òun ilẹ̀ nínú hadith abdullahi bin umar radiyallahu anhu so tọba sọ wípé ismail bin Iyash riwaya lọ́dọ̀ àwọn hijaziyun ìpé riwaya rẹ̀ wà so ọ̀rọ̀ abdullahi bin umar yìí fatwa abdullahi bin umar òun ni eléyìí so eléyìí ó ní àlàáfíà bákan náà abdullahi bin umar radiyallahu anhu gẹ́bó ṣe ń bẹnu mu'atta imam malik ó sọ báyìí náà ah, náà ìyẹn tó jẹ́ ẹrú abdullahi bin umar anna abdullahi bin umar ó ní abdullahi bin umar kana idha ra'afa tó bá fi lè dààmú nímú ẹ̀yìn sọ́ra fa yóò kírun lẹ̀ fatawadda'a yóò lọ ṣe àlùwàlá thumma raja'a yóò wá padà síbi irun fabana walam yatakallam fabana walam yatakallam yóò mọ lórí irun tó ti kí tẹ́lẹ̀ wàlám yatakallam kò ní ṣe kíni kò ní sọ̀rọ̀ naam àti mú hadith mẹ́ta wá ẹyọ kan marfu'u ni ṣùgbọ́n da'if ni òun náà ni hadith ismail bin ayyash látọ̀dọ̀ àwọn látọ̀dọ̀ ibn jurayj so ìyẹn ó lẹ́ ìkejì òun ni tí wọ́n látọ̀dọ̀ abdullahi bin umar ti abdulrazak tọ́gbà wa nínú al content ẹ̀ súnmọ́ kọ́ńtẹ́ǹtì títí ibn Majah dààmú wa tó ní ìzàrọ̀ àfàrájù fi sọ́lá ó dárúkọ rùhá àìbẹ́ẹ̀kọ́ kí èèyàn dààmú nímú bákan náà ó dẹ̀ tún dárúkọ alqai ebi àwùzàrà àwù alqai àbí ebi gbé ó di méjì bákan ó ní àwòwájàdà magdian àbúyí orí magdio so olúwa ẹni bẹ́ẹ̀ pẹ̀lẹ́n sọ́rí kó fi ìrólẹ̀ tó mọ̀lẹ́ àtàwọn bá kó lọ ṣàlùwàlá wàyùtìmù àwọn wàyùtìmù àlá ma baqiya wa yutimma ma baqiya aw yutimmu ma baqiya ala ma mada idha lam yatakallam so yawma ludi awan náà ẹ̀wọ̀n pé nǹkan tá à ń bára wa sọ òun ni nǹkan tí ó ba àlùwàlá jẹ́ tó ba àlùwàlá jẹ́ so tàwa wo hadithi ọ̀rọ̀ wípé ṣé ebi ba àlùwàlá jẹ́ a ti sọ̀rọ̀ nǹkan rẹ̀ bákan náà ṣé ìgbà àmú mímú ṣó ba àlùwàlá jẹ́ a ti sọ̀rọ̀ nǹkan rẹ̀ mádìí ṣó ba àlùwàlá jẹ́ so eléyìí a ti sọ̀rọ̀ nípa mọ́díù tẹ́lẹ̀ ṣùgbọ́n mọ́díù ó bá lùwà lájẹ́ àdàjẹ́ kó yé wa pé mọ́díù ẹ̀gbin ni gẹ́gẹ́ bí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ àwà lórí ẹ̀ láti sin tá a dùn sáà kó mọ jáde láàárọ̀ ọkùnrin àbí àrò obìnrin nígbà tí wọ́n bá ń ro ọ̀rọ̀ adùn tó mọ jáde lára wọn tààró rí fẹ́lẹ́fẹ́lẹ́ kò ń ṣe nǹkan tí ó kí bákan náà yẹn lè má fílì ẹ̀ nígbà tó bá jáde sẹ́ni tó bá fìlì ẹ̀ nígbà tó jáde a ní ẹ̀gbin ni kìíní ẹ̀gbin fún rẹ̀ tó yẹ kí èèyàn fọ abẹ́ rẹ̀ fún dẹ́yìn tó bá lálùwàlá tí nǹkan yẹn ti jáde àlùwàlá yẹn ti bàjẹ́ so tí mọ́ sí ìkúlẹ̀ nǹkan méjìlá wo bẹ́ẹ̀ nǹkan yẹn gẹ́gẹ́ fún rẹ̀ ẹ̀gbin ni ìkejì òun ni pé jíjáde rẹ̀ lára ẹni tó ṣàlùwàlá ó ba àlùwàlá rẹ̀ jẹ́ na méjèèjì ó lè mọ́ rárá wọn gbà mí nǹkan lè jẹ́ gbin tó bá dẹ̀ jáde lára ẹni tó lálùwàlá kò bá lùwàlá ẹ̀jẹ̀ nǹkan lè má jẹ́ gbin kó jáde lára ẹni tó ní àlùwàlá kò bá lùwàlá jẹ́ ta ló lè fún alápèjúwe nǹkan tí ó kì í ṣe ẹ̀gbin tó ṣe pé tó bá jáde lára ẹni tí ó ní àlùwàlá ó bá àlùwàlá ẹni ẹ̀jẹ̀ ṣùgbọ́n nǹkan yẹn ń ṣẹ̀gbin àti sọ nígbà dáadáa nǹkan yẹn ẹ́ ìso ìso kì í ṣẹ̀gbin tíyàn bá só ní ìgbagba ní tí a ṣíṣòkòtò rẹ̀ ní àbí sí pátá rẹ̀ lópin ìgbà tí nǹkan mi ò bá ti jáde tó ṣe pé atẹ́gùn ìran ló kàn wá ní ó ṣe ní sí àní ní kó lọ fọ pátá rẹ̀ àbí kó lọ fọ ṣòkòtò rẹ̀ torí pé kí ni ó só ṣùgbọ́n láyé kó bá lálùwà láǹgbà tó só àsọpálùwà rẹ̀ ti bàjẹ́ so iṣó mọ́ ṣùgbọ́n jíjáde iṣó ó mọ́ ń ba àlùwà lájẹ́ ok àpèjúwe nǹkan tó jẹ́ ẹ̀gbin ló dẹ̀ tún ba àlùwàlá jẹ́ àpèjúwe tó jẹ́ ẹ̀gbin ìtọ̀ ẹ́ so títọ̀ bá jáde lára ẹni ìtọ̀ fúnra ẹ̀gbin ni ẹni tó lálùwàlá títọ̀ bá tún wá lọ jáde lára ẹ̀ á sọ pé kí ó ti ba àlùwàlá rẹ̀ jẹ́ ok àpèjúwe nǹkan tó ṣe wípé ẹ̀gbin ni ṣùgbọ́n kò ba àlùwàlá jẹ́ ẹgbẹ́ nìkan ẹ̀ ṣùgbọ́n tó bá jáde láre èèyàn ó bá àlọ́ alájẹ́ no ẹ̀jẹ̀ according to ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́sì ẹ̀jẹ̀ ẹ̀gbin ni ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ bá jáde ní ara èèyàn yàtọ̀ sí ojú abẹ́ yàtọ̀ sí ojú abẹ́ tó bá jáde lára èèyàn kì í ṣe ẹ̀gbin àyàfi tí ó bá pọ̀ gan ṣùgbọ́n pé ẹ̀jẹ̀ tí ẹ jáde ìyẹn ṣeṣe níṣó lálọ́ àlá ó wá ṣeṣe ẹ̀jẹ̀ tí ẹ wá jáde lára ẹnu àwọn afáfẹ́ kò lórí pé kí ni àlọ́ àlá rẹ̀ ṣe wà intact tó gbọ́dọ̀ pé kí ni ẹ̀jẹ̀ jáde lára ṣẹ̀rọ̀ mi yé ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ yẹn bá pọ̀ èyí ni àwọn míà sọ wípé àlùwàlá rẹ ti bàjẹ́ àwọn míì lè sọ pé kò bá pọ̀ àlùwàlá rẹ ti bàjẹ́ àwọn míì ni kò bá pọ̀ àlùwàlá rẹ ti bàjẹ́ àwọn tó ní kò bá pọ̀ yẹ pé àlùwàlá rẹ ti bàjẹ́ àwọn ọfẹ́ ní ẹ̀rí ju àwọn tó sọ wípé kí ni tó bá pọ̀ àlùwàlá bàjẹ́ ṣùgbọ́n ó ní àlàyé nínú náà alhamdulilayi àpèjúwe ni ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó bá jáde lára yàtọ̀ sí ojú abẹ́ o tó bá jáde ní ara ẹni tó lálùwàlá tẹ́lẹ̀ ẹni ẹ̀ ṣì ní kíni ó ṣì ní àlùwàlá ó ṣì ní àlùwàlá tó jẹ́ pé kí ni ẹ̀gbin lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́ in fact àwọn ní coaching ṣùgbọ́n òun lè lórí bó tiẹ̀ jẹ́ pé a rí mú àwọn later scholars tí wọ́n wo àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láti lè sọ wípé kò ṣe ẹ̀gbin náà àpèjúwe tí ó kì í ṣe ẹ̀gbin tẹ́gbó tó bá jáde lára èèyàn ó bá lò àlájẹ́ òun ní só àpèjúwe nǹkan tó ṣe pé ẹ̀gbin tó bá lè jáde lára èèyàn ó bá lò àlájẹ́ òun ní ìtọ̀ ìgbẹ́ àìbẹ́ẹ̀kọ́ náà nísìn hadithi ìyá Aisha radiyallahu anha tí Ismail bin Ayyash tó gbà wá látọ̀dọ̀ Ibn Jurayj a ní hadithi yóò lálàáfíà. La ṣùgbọ́n kọ́ńtẹ́ǹtì ẹ̀ ó agri pẹ̀lú ọ̀rọ̀ tí abdullahi bin umar radiyallahu anhu tí ó sọ náà èébì ṣé ó ba àlùwàlá jẹ́ ṣé ẹ̀gbin ni kákọ́kọ́ tírìtì yẹn náà àbí kò ṣe ẹ̀gbin ẹnu àwọn afáà fẹ́ kó lórí wípé èébì ẹ̀gbin ni ẹnu àwọn afáà ó fẹ́ kó lórí pé èébì ẹ̀gbin ni kí ló fà wọ́n ní èébì nǹkan tó wá láti inú ni ó wá láti inú wa bí ìgbẹ́ náà ṣe ṣe kí ni bó ṣe wá láti inú wa èébì òun gba ẹnu jáde ìgbẹ́ gba ìsàlẹ̀ jáde ṣùgbọ́n ìkíní kejì wọn ìkankan ti undergo kíni nítorí ti undergo change ni kò ń ṣe bá ṣe jẹ oúnjẹ yẹn sínú náà ló ṣe padà sí ìta àbí bẹ́ẹ̀ ló ṣe jáde torí ẹnu àwọn afáàfẹ́ kó lórí wípé èébì ìgbìyàn náà àwọn afáàkọ̀ kan wọ́n gbà pé kò ṣe ẹ̀gbìn asọ̀tán nínú àwọn tọ́jú àwọn later scholars àwọn bíi Ash-Shawkani bíi Al-Albani àtàwọn bíi bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà ṣáájú tán dólórí ẹ̀ ni pé èébì ẹ̀gbìn ni náà ẹni tẹ́ ebi wá jáde lára ẹ̀ lẹ́nu rẹ̀ tó lálùwàlá tẹ́lẹ̀ ṣé àlùwàlá rẹ̀ bàjẹ́ àbí ó bàjẹ́ ṣé pọ́ǹtì yẹn clear ṣàpá nǹkan lè jẹ́gun kó jáde lára èèyàn kó lè ṣe kí ni kó má ba àlùwàlá ẹ̀ jẹ́ so in tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá àdólé lórí ó ní pé kò ń ṣe kò ba àlùwàlá jẹ́ kò ba àlùwàlá jẹ́ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn Hànàfíyà àti àwọn hanabila lọ́dọ̀ kínní àwọn hanafi àti àwọn hanabila wọ́n gbà wípé èébì bá àlùwàlá jẹ́ àtàwé lọ tí èébì yẹn bá ti tó bá ti tó jẹ́ nǹkan tó pọ̀ àbó ti change sọ wọ́n gbà pé kìíní ó bá àlùwàlá jẹ́ tábà padà síbi àdìsí Aisha yẹn sọ̀rọ̀ mi yé ipe ẹni tí èébì bá gbé atman asaba òkè ìhùn ẹni tí èébì bá gbé ẹni tí ebi bá gbé sọ á rí pé ó fẹ́ agree pẹ̀lú position kan ta ni ànàfíà àti ànàbẹ́ àtàǹgbà pé kí ni èébì ba àlùwàlá jẹ́ tọ́gbà pé èébì ba àlùwàlá jẹ́ kábàlà sọ pé àlò àdìsí ipe torí pé kí ni àdìsí tó lẹ́ni nítorí ọ̀rọ̀ nípa Ismail bin Ayyash tán ló gba àdìsí bá bá wà látọ̀rọ̀ àwọn ará Ijaz nípa àdìsí lálàáfíà. afárò Abdullahi bin Umar yẹn ó sọpọ́tì ẹ̀ atara Abdullahi bin Umar ó sọpọ́tì ẹ̀ torí pé nǹkan tó wù náà sọ olùkọ́ ìdàrọ́ ìdàrọ́ àfàrájú fi sọlá àwùdàrà àwùké àwùwájàdà mádìyàn àlìyànsọ́rì àwùdàrà àwùké tí ebi gbé àwùwájàdà mádìyàn àbọ̀nìmọ̀lẹ́fọ́lẹ́nsọ́rì kókòrò lórí ìwòyàn. ثم ليتوضا كل شيء الولاء كل شيء الولاء وليتم على وليتم ما بقي على ما مضى إذا لم يتكلم so tabawo bẹ́ẹ̀ ni a rí pé ó fẹ́ sọpọtì náà àwọn màlìkí àtàwọn ṣàfihàn wọ́n gbà wípé èébì ò bàlù àlàjẹ èébì ò bàlù àlàjẹ àwọn tó lè fi bálùwàlá jẹ́ lára nǹkan tí wọ́n lò òun náà ni hadithi kan hadithi wípé anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam kọ́ a obi wàtàwàdà ó dẹ̀ ṣe àlùwàlá kọ́ a wàtàwàdà obi ó dẹ̀ ṣe àlùwàlá ṣùgbọ́n àwọn tó sọ pé bí ó bàlùwàlá jẹ́ wọ́n ní àkọ́kọ́ àwọn míì ní problem pẹ̀lú hadithi yẹn ẹ̀kejì ní bá yẹn lálàáfíà wọ́n ní ànábì bi ó dẹ̀ ṣe àlùwàlá kò túmọ̀ sí pé dandan ni pé tá a bá bí ká ṣe àlùwàlá tó ń gbòòrò sọ pé ẹni tó bá bí kó ṣe àlùwàlá hadith eléyìí tẹ́ẹ̀dọ̀ tẹ́ẹ̀dẹ̀ ń kóòtù hadith aisha yìí àgbà pé hadith tó lẹ́yìn hadith abdullahi bin umar radallahu anhu tó ṣe wípé ó sọ wípé ẹni tó bá fi lè tó bá bì lórí ìrun ní pé kí ẹni yẹ kó ṣe kí ni kọlọ̀tún àlùwàlá rẹ̀ ṣe so wọ́n ní opinion sàábẹ́ni opinion sàábẹ́ni so summary ọ̀rọ̀ ebi là ń sọ nísìn ẹnu àwọn afọ àkó àwọn ìṣíwájú particularly àwọn later scholars àwọn míì sọ fún yín pé èébì ò kìí ṣẹ̀gbìn ṣùgbọ́n àwọn ẹni ìṣíwájú ni ẹnu wọn fẹ́ kó lórí pé kí ni èébì ẹ̀gbìn ni ṣùgbọ́n gbogbo ohun tó jẹ́ ẹ̀gbìn tó bá jáde lára wa náà kọ́ yóò ba àlùwàlá tá a ti ṣe tẹ́lẹ̀ jẹ́ so lọ́dọ̀ àwọn hànàfíà àti àwọn hànàbílà wọ́n gbà pé ó bàá jẹ́ wọ́n gbà pé kíni ó bàá jẹ́ lára nǹkan lò lẹ́rìí ní hadithi tantriti ṣùgbọ́n wọn tí wọ́n gbà wípé kò bàá jẹ́ àwọn ṣàfíì àtàwọn ni wípé àwọn tó wíyẹn lo hadith abdullahi bin umar àwọn ẹ̀ ní ọ̀rọ̀ sàábì ọ̀rọ̀ sàábì so èyí ń jẹ́ apá náà mo rọ áàf mo rò pé pọ́ǹtì yé ṣùgbọ́n wallahu a'lam wallahu a'lam èyí tí ó tẹ̀wọ̀n nípa ọ̀rọ̀ ebi òun ni pé kéèyàn kúrò níbi ìrújú tó bá bí kò tún àlọ́ àlá rẹ̀ ṣe tó bá bí kó tún àlùwàlá rẹ̀ ṣe láti lè fi kúrò níbi èrújú torí wípé ọ̀rọ̀ tí sàbẹ̀ sọ Abdullahi bin Umar àkànlè bẹ́ẹ̀ àlè bẹ́ẹ̀ so láti lè fi kúrò níbi èrújú òun ni kí ẹni ẹ kó tún àlùwàlá rẹ̀ ṣe so àti pọ́ìntì nìyẹn gẹ́gẹ́ bí nǹkan tí ó tẹ̀wọ̀n ní nǹkan tí èmi rí àbí tí mo wà convinced nípa rẹ̀ kábọ́ síbi ọ̀rọ̀ rẹ̀ wọ́n òun ni kí a dá a múnú kí láńpẹ́ láàmú òun náà ni ẹ̀jẹ̀ tí ń jáde ní imú yàn náà a ṣàlàyé fúnra wa ẹ̀jẹ̀ ẹ̀gbin ni àbí kò ṣe ẹ̀gbin according to ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́sìn ẹ̀gbin ni àwọn kọ́tà ń sọ fún ààyè ó pàtàkì ká máa sọ kí ni reason gẹ́gẹ́ bí mo ṣàlàyé fún wọn gbà kan òun ni wípé ọ̀rọ̀ fíkúwẹ́sì fíkú tí ó kì í ṣe ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ àkídà láàmú sọ pé àwọn alùsùn náà sọ báyìí àwọn alùbídárí wọn tó tó bá di ọ̀rọ̀ fíkú àwọn alùsùn náà fúnra wọn má ṣe gbọ́ àwọn tẹ́kìtì kan yé àwọn ìyàtọ̀ síra wọn gbà mí so ara lè máa bẹ láwùjọ ọ̀tọ̀ọ̀tọ̀ bákan náà a lè máa bẹ lọ́dọ̀ àfọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ àwùjọ kan ní ìsìnkú lè jẹ́ pé mọ́tò àbí tó rìn lẹ́ ń bẹ́ẹ̀ mọ́tò àbí màlìkíyà bí irú nàìjíríà ń sùn bàbá sọ pé mọ́tò àbí màlìkíyà ló nílẹ̀ jù à ń sọ̀rọ̀ pa bàbá wa èyí pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n kà fún fíkíù bọ́n bá ka al-Akhdari wọ́n á wọn ka arisala matnu risala àbí kí wọn ka kíni muqaddimatu iziya àbí kí wọn ka almudawana èyí tó yẹ kán bá ẹni tó bá ti wọnú dáadáa nu wọn àbí mukhtasar khalil àti ilé ìbẹ̀rẹ̀ náà ti rà fíkì màlìkì tó ṣe pé opinion tẹ́ ẹ máa gbọ́ opinion màlìkì àlìkẹ̀lẹ̀ ẹ máa gbọ́ àtúnfi àwọn àìyápẹ́ẹ́nu àbí ìyapẹ́ ẹnu tó ń bẹ díẹ̀ díẹ̀ láàrin àwọn afá màlìkíyà torí kò sí bí ìyapẹ́ ẹnu ṣe ní mọ̀ bẹ́ẹ̀ láàrin mọ́dàbí kan àwọn afá àwọn agbóǹkẹyẹ lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ díẹ̀ díẹ̀ náà tẹ́ bá lọ sí Saudi tíra táwọn sáà máa ń kà tíra àǹbàlíyà tó wà ní mọ́dàbí Imam Ahmad tó ti ẹni sùn sọlá máa rí èrò pé zadul mustaqni lápèjúwe irú ti ṣe kùsèmí tí wọ́n ṣe ṣáàrù ẹ̀ tí wọ́n pè ní ẹ̀ṣáàrù mumtir alazabi almustaqni sọ̀hámà rírú àwọn tíra bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú àwọn tíra tí ó jẹ́ tíra àwọn ànábìlà so àwa gẹ́gẹ́ bí ọmọ kéwú ẹ jẹ́ ká gbìyànjú láti lè máa ma àwọn díẹ̀ díẹ̀ náà wọ́n difference opinion wọ́n tó lè ṣe chemistry tó lè ṣe biology ẹ́ tó lè bá àwọn principles sórí ó yẹ kó lè gbé àwọn nǹkan díẹ̀ díẹ̀ náà sórí bí àwọn kẹta ń sọ náà afárá máa gbìyànjú láti sọ tó tẹ̀wọ̀n lọ́dọ̀ títí ẹ̀ ṣùgbọ́n kò ń ṣe nǹkan tí yàrá impose láwọn èèyàn lórí ó ti ń sèyàn aṣọ tó tẹ̀wọ̀n because impose yẹ láwọn èèyàn lórí ńgbà míì tí o bá tó wá ṣe pé àwọn tí àwọn náà lè tí wọ́n ń train láti mọ iye nǹkan wò kò ṣe nǹkan tó pè wọ́n tó bá yẹ pé àwọn tí wọ́n mọ nǹkan yẹ̀ wò náà ni tó ṣe pé àwọn lay people aláta ilépo ó ti ń sìn in tó wúlò fáwọn ni kó má ṣe gbà á yẹn kan lọ wò ó kọ́mọ̀ báwọn èèyàn jiyàn ó torí tó bá ti mọ ẹ báyàn jiyàn nípa nǹkan kò tí ń ṣó pé kí ni ìwọ náà wà ń bẹ nìyẹn ẹni tó lè at least yóò correct kódà kó má láníyàn kó fẹ́ máa jiyàn bọ̀ ó rí pé yàn sọ nǹkan tí ó correct ni ó gbọ́dọ̀ reason ti correct so àǹfààní irú ìjòkó yìí ni àǹfààní irú ìjòkó yìí ni ṣùgbọ́n pé kò fẹ́ mọ ìtàwọn míì sọ ìtàwọn míì sọ sọ fún wa ká lọ lóun so ipe ká sọ yọ ọ̀kan fún ẹ kó lọ lò ó ná tó bá ti di pé òun bá yẹn ágíù ní owó ọ̀lẹ́ sọ reason tí nǹkan tí wọ́n dúró ló lérí fi right so eléyìí ó jẹ́ pẹ́ǹtì mo tún fi rinlẹ̀ padà náà a ti sọ lórí ebi àní tí ó tẹ̀wọ̀n wallahu a'lam òun ni pé kéèyàn avoid ẹni tó bá bí tó ebi bá gbé tó bí kó lọ tún àlùwàlá rẹ̀ ṣe kó lọ tún àlùwàlá rẹ̀ pàtàkì jùlọ gẹ́gẹ́ bá tó kórè láti ọ̀dọ̀ abdullahi bin umar radiyallahu anhu náà èébì àní ti ẹnu ọ̀pọ̀lọpọ̀ àwọn afá tó kórè lórí òun ni kíni ẹ̀gbin ni ẹ̀gbin ni tó túmọ̀ sí pé tí ebi bá dà sí aṣọ wa a ní láti fọ̀ eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wa lórí ṣùgbọ́n mo lálùwàlá mo wá bì lẹ́yìn rẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣálùwàlá tí mo ní tẹ́lẹ̀ aláwọn ànàfíà ànàbílà ọgbà kùtìmí àlùwàlá bàjẹ́ àwọn màlìkíà ṣàfihì ọgbà kìrì àlùwàlá ò bàjẹ́ ṣùgbọ́n tabaníkà wo hadisi aládìsí tó lẹ́yìn ọ̀rọ̀ abdullahi bin umar ńkọ́ ọ̀rọ̀ tó lálàáfíà ni sòfin náà tí abdullahi bin umar tó mú wá káàfẹ́ ẹ̀rí sàábé tó takò ẹ̀mí yẹn balẹ̀ lórí irú kẹfẹ́ náà arọ́af ìdá àmúnu a ṣẹ́gbin ni àbí kò ń ṣe ẹ̀gbin gẹ́gẹ́ bí nǹkan tí àṣà ṣe ẹ̀gbin ni àrùn àti ẹ̀jẹ̀ tí ń jáde nínú àbí kò ń ṣe ẹ̀gbin ṣáníwá àti tiwa ṣẹ́gbin ni àbí kò ń ṣe ẹ̀gbin kò ń ṣe ẹ̀gbin kí ló dé ṣe ẹ̀gbin kì lẹ́jẹ̀ gẹ́gẹ́ bí n ta sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ àdólé lórí ìpè ẹ̀jẹ̀ ẹ̀gbin ni rọ́àfù dẹ̀ ní ẹ̀jẹ̀ tó ń jáde láti imú ni ìṣẹ̀fẹ́jẹ̀ lòun náà so ẹ̀gbin ni ẹ̀gbin ni torí pé kí ni ẹ̀jẹ̀ ni nam aláwọn apá kan gbà pé kí ni ẹ̀jẹ̀ ò kì í ṣe ẹ̀gbin àfi ẹ̀jẹ̀ haid àti ẹ̀jẹ̀ nifas ẹ́ èyí tó ń jáde lójú abẹ́ nìkan náà gbà pé ń lẹ̀gbin ṣùgbọ́n ẹ̀jẹ̀ tó jáde ń gbòmí lára imú ni ẹnu ni ẹ́ ẹ̀jẹ̀ tó yá ilé yìí ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ gbà pé kí ni àwọn apá kan gbà pé kò ń ṣe kù bí ṣe Al-Albani àtàwọn míì bẹ́ẹ̀ Sheikh Ibn Uthaymeen rahimahullah ta'ala sọ àwọn náà wọ́n lọ bẹ̀ tàbá sọ̀rọ̀ ń pa ẹ̀jẹ̀ yìí ṣùgbọ́n ìtí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá aṣáájú wà lórí ẹ̀ òun ni pé ẹ̀jẹ̀ ẹ̀gbin ni ṣé ti yé nísìn náà rọ̀hán ẹ̀jẹ̀ ni ó túmọ̀ sí pé ẹ̀gbin jáde náà ṣé wàá ba àlùwàlá jẹ́ kejì iṣu kejì là ń lọ yìí sùn ṣé ó ba àlùwàlá jẹ́ àbí ó ba àlùwàlá jẹ́ tábà lọ pẹ̀lú hadith táǹkà yìí a pé kí ni ó ba àlùwàlá jẹ́ ṣùgbọ́n ní hadith yẹn ó lọ yìí نعم تبعلق بالورع عبد الله بن عمر تسقي إذا رأف الرجل في الصلاة أو ذراع الكي ها أه؟ تي أكون بس اللي تعملوا نمو àwòdàrà òrùké abẹ́bí gbé ní ayẹ́wẹ̀kọ́ àwòwájọ́dà mọ́bíyàn àbórí mọ́bíyù ní fàlíyànsọ́rì tòmìlẹ̀tàwọ́dọ́ ṣótíyẹ́ so kúkúrò bí ihu kó lọ ṣàlùwàlá náà tábàlù àdífì yẹn àásùkú sọpọ̀ ti ipe àlùwàlá ti bàjẹ́ àásùkú ti pé àlùwàlá ti bàjẹ́ sílé jẹ́ iṣu kejì tá a máa lò fún un náà àwọn afá mi gbà wípé kò bàlù àlájẹ́ kí ló pàtàkì mi ní kò bàlù àlájẹ́ wọ́n lẹ́jẹ̀ kékeré ni ọ̀pọ̀lọpọ̀ àwọn afá gbà pé kò bàlù àlájẹ́ ni wọ́n ń torí kíni torí pé ẹ̀jẹ̀ kékeré ni ẹ̀jẹ̀ tó bá lè jẹ́ yẹ sí tó bá jẹ́ yẹ kékeré so ma'fuwu anhu aw ma yashukku taharruzu minhu àbí ẹ̀jẹ̀ tó ṣe wípé yashukku taharruzu minhu ó wà difficult láti lè ṣe kíni láti lè borí bọ́m̀bẹ́ ṣé nǹkan tí mo sọ yẹ ẹ̀jẹ̀ tó kéré ẹ̀jẹ̀ kékeré sùnwọ́n á ní máa fún wa ṣe àpá pé ẹ̀jẹ̀ ẹ̀gbin lọ́dọ̀ pọ̀lọpọ̀ àwọn apá àbí náà ìgbà míì ní orí kankan ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ yẹn ni ó máa wà bí ẹni tó légbò lára ń sùn ẹ̀jẹ̀ wọn máa jáde lójú egbò so kí ló máa ṣẹlẹ̀ báyìí ṣé ẹ̀gbin kọ́ aṣọ kó fẹ́ gbin kírun àbí kò fi kírun ó fi ń kírun ṣùgbọ́n a nímọ̀ fún àmì àbẹ́jẹ̀ tó ṣe pé kò ṣe kí ni tó ṣòro láti lè borí bọ́ mẹ́ so pọ́ìntì méje àwọn afáàtàn sọ pé jẹ́ òkè ń ṣe ẹ̀gbin àwọn afáàtàn sọ pé jẹ́ òkè ń ṣe kí ni kò ń ṣe ẹ̀gbin ibi tí wọ́n ti lọ làwọn incident tó ṣẹlẹ̀ nínú incident àwọn sàábé bíru sàábé méjì tí kan kírun tí kan sùn àti gbọ́ kéèsì yẹn rí lójú ogun pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam àwọn ń ṣọ́ àwọn èèyàn ìkan wáwo fẹ́ yan násílà ìkejì ń sùn ìtò wọ́n yan násílà yẹn nìkan náà wọn tètè rí bó ṣe ta lọ́fà yẹn kí ni ẹwu ààrẹ ìjọba ẹ̀sìn jáde a ní ẹgbẹ́ ẹ̀gbin ni a rí sàwọn àpá àtúnṣe pé kò ń ṣẹ̀gbin wọ́n ní tó bá ṣe pẹ́ gbé ní ó yẹ kó ba irun tó àyè bá irun ẹ̀jẹ̀ ni ó túmọ̀ sí pé kò ń àwọn tẹ́lẹ̀ gbé ní wọ́n ní ẹ̀ẹ́ bóòlù máa ṣe bóòlù ìfẹ́ bọ́ ń bẹ́ ni láti pé yà ṣùkú tààrùs minhu kò yí fún so àìkúrò ń bí irun kò túmọ̀ sí pé ẹ̀jẹ̀ kò ń argument àwọn eléyìí argument àwọn eléyìí èkejì ni pé bá ṣe pé nǹkan kékeré ni bí wọ́n yìí tó ṣẹlẹ̀ Abdullahi bin Umar radiyallahu anhu ó ti ta pimples orí ẹ̀ ó ta báyìí nígbà tó lẹ̀ ta pimples lójú ẹ̀ ni ó ta ẹ̀jẹ̀ rẹ̀ jáde ń bẹ̀ ó lẹ̀ fọ́ ọ́ra wáyé sọ àwọn tí wọ́n sọ yìí pé ẹ̀jẹ̀ kì í ṣẹ̀gùn wá ní ẹ̀hẹ́ àpèjúwe mi náà yẹ pé kò ń ṣẹ̀gùn ṣẹlẹ̀ ìwọ́n á ní nǹkan kékeré ni ṣùgbọ́n ẹ̀ lẹ́yìn tó ṣe pé ọgbẹ́ kékeré nìyí tó rọra ṣe tó ń jẹ́ díẹ̀ ọ̀rá jáde wọ́n á ní irú ẹ̀jẹ̀ so issue méjì yìí tó ṣe pé kéré àti ṣe pé kí ni nǹkan tó jẹ́ yẹ̀ṣùkù tààrùn minhu tí ṣe e so irú ẹ̀jẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ìṣíwájú nítawọn máa sọ òun ni wípé kò bá príncipù kú ṣùgbọ́n eléyìí màáfúwò àní ẹni tó ṣẹlẹ̀ sí wọ́n mánéjì ẹ̀bẹ́ bí obìnrin tó ń ṣe ẹ̀jẹ̀ ọwọ́ ọ̀daràn tí a ń ẹ̀jẹ̀ yẹn continuously ló ń wá káàdì sọ pé torí kókè obìnrin tó ń ṣe ẹ̀jẹ̀ ọwọ́ ọ̀dà wọn ní kó mọ kírun lọ bẹ́ẹ̀ ká sọ pé kí ni ẹ̀jẹ̀ ọwọ́ ọ̀dà yẹn ò kì í ṣe ẹ̀gbin a lè sọ bẹ́ẹ̀ ẹ̀gbin ni ẹni tó ṣe yí pé ó ní tọ́lá tún bọ́ọ̀ ìtọ̀ ṣé àtọ̀ séréséré àbí àbí ìtọ̀ séréséré rádà so tó ṣe pé gbogbo ìgbà ni ìtọ̀ ń jáde lójú ara ó dẹ̀ lọ ń ṣàlùwà lábẹ́ òun kírun ṣáwa sọ pé torí pé ìtọ̀ yẹn ò dá pé tó mo ìgbà ni ìtọ̀ yẹn ló ń wá ni ṣáàlì sọ pé ìtọ̀ kì í ṣẹ̀gbẹ́ àní sọ pé ìtọ̀ kì í ṣẹ̀gbẹ́ nítorí wípé ẹ̀sìn ṣe aláìkókó máa kírun lọ bẹ́ẹ̀ mo rò pé ẹgẹ́ ti pọ́ìntì ojú tí àwọn ẹni ìṣíwájú tọ́pọ̀lọpọ̀ tó wọ́n ni náà alimam ahmad rahimahullahu ta'ala wọ́n kó ti ìṣùmáwò lórí wípé ẹ̀jẹ̀ ẹ̀gbin ni àwọn afáyà sọ pé tí mama amadu bá fi lè sọ pé ìṣùmáwò wà lórí ọ̀rọ̀ ìpẹ́nu àwọn afẹ́ẹ̀sì kò lórí ọ̀rọ̀ ìyẹn ní láti farabalẹ̀ torí pé imam ahmad lára àwọn èèyàn tí máa takò pé kí wọ́n máa kó ti ìṣùmáwò lórí nǹkan yìí sọ tí mama amadu bá sọ pé ìṣùmáwò wà lórí nǹkan ó túmọ̀ sí pé kí ni nǹkan yẹn nǹkan tí wọ́n ní láti farabalẹ̀ òun làwọn àfáà mi ò fi gbọ́ ọ̀rọ̀ tí àwọn mutaakhirun mi tí wọ́n sọ bí Sheikh Al-Albani bí Ash-Shawkani àti bẹ́ẹ̀ lọ́nà àwọn míì tán wá létà tí wọ́n ní ẹ̀rí wípé wọ́n gún ìyàn kẹjẹ ń jáde lára ẹ̀ ẹ̀rí wípé sàábé kan ó ṣe kí ó tẹ pímpùsù ẹ̀jẹ̀ jáde ńlẹ̀ ẹ̀rí pé ó mọ̀rọ̀ dọ̀láwà ni wọ́n sáàbù ẹ̀ lórí irun wọ̀júrùhù àwùjẹ́rìhù yẹ sọ̀rọ̀ dáàmà bẹ́ẹ̀ ni ọgbọ́n yẹn ó tu ẹ̀jẹ̀ jáde so eléyìí ẹni lò ó gẹ́gẹ́ bí ẹ̀rí láti sọ pé ẹ̀jọ̀ kì í ṣe ẹ̀gbin gẹ́gẹ́ bí a ṣe lè lówó ẹni tó nítọ̀ ṣeréṣeré àbóbìnrin tó lẹ́jẹ̀ àwọ̀ ọ̀dà láti sọ wípé kí ni ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà o kò ń ṣẹ̀gbin àbí ìtò kì í ṣẹ̀gbin torí àwọn eléyìí ti special issue ni wọ́n bẹ́ẹ̀ náà lẹni tí wọ́n ẹ̀ṣẹ̀lẹ̀ sí so wallahu a'lam èyí tó tẹ̀wọ̀n ò ní pé ẹ̀jẹ̀ ẹ̀gbin ni àtúbà yẹ pé yẹsí nǹkan tó ṣe pé ó kéré gan àbí nǹkan tó ṣe pé yẹsùkú àtàhárùzù nínú tó ṣe pé kò ṣe àwọ̀ ẹ̀jẹ̀ so irú ẹni tó ṣe pé ẹ̀jẹ̀ jáde mú rẹ̀ ní kí ló fẹ́ ṣe sotori ẹ̀ àwọn àfáàmì àní kékeré ni eléyìí so ló fi jọ wípé lọ́dọ̀ àwọn Hànàfíyà àwọn ṣì ń lo àdìsí yẹn lọ wọ́n gbà wípé ẹ̀jẹ̀ tó bá jáde ní ara tó bá jáde ní anywhere lára ó ti ẹni sùn ẹ̀jẹ̀ yẹn bá pọ̀ náà ni pé ẹ̀gbin ẹ̀jẹ̀ yẹn bá pọ̀ ni pé ẹ̀gbin àwọn Hanabila àwọn náà ń sọ eléyìí àwọn Malikiya wọ́n gbà pé kò àtúnṣọ́rì tó bá jáde lára ó ba àlùwàlá mo fẹ́ sọ. So. àti fi rinlẹ̀ pé ẹ̀gbin ni ẹ̀jẹ̀ náà ó ba àlùwàlá jẹ́ ṣé ti ń sìn àwọn ṣì ń ba lọ lọ́dọ̀ àwọn màlìkíyà wọ́n gbà pé kò ba àlùwàlá jẹ́ wọ́n gbà pé kò ba àlùwàlá jẹ́ ọ̀rọ̀ mi bíi náà tí ń wà pé Abdullahi bin Umar radallahu anhu gbàdúrà sọ pé kò ba àlùwàlá jẹ́ kí wàá ló mú sọ pé dẹ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ gbọ́ tó ń bẹnu mú àtọ̀ ìmáàmù Malik ike Abdullahi bin Umar radallahu anhu òun náà irú ẹ̀ ṣẹlẹ̀ sí gẹ́gẹ́ bí ìtakàlẹ̀ kẹbi so wípé ó kírun kò rẹ̀ ṣe kí ni walam yatakallam kò sọ̀rọ̀ gẹ́gẹ́ bí Nafi ṣe sọ anabdulamin Umar أن عبد الله بن عمر كان إذا رعف تبدا مؤمن انصرف يكرم به فتوضأ يلطم ولا شيء ثم رجع يقعد واسبيه فبنى ولم يتكلم يوم لوري irun tó ti ń kí lọ yóò mọ lórí irun tó ti ń kí lọ ọ̀làmì ẹ̀kẹ́kẹ́lá kò ní sọ̀rọ̀ that is kò ní sọ̀rọ̀ gbogbo àti fi jáde yẹn ọ̀làmì ẹ̀kẹ́kẹ́lá kò ní sọ̀rọ̀ náà ṣé a lè sọ pé àrùn àfọ bá lu àlàjẹ àbí kò bá lu àlàjẹ àbí bó la ṣe gbọ́ eléyìí náà fún ó ní Abdullahi bin Umar ìdá ọ̀rọ̀ àfà tó bá dẹ ẹ̀jẹ̀ nímú ẹ̀yìn sọ́ra àfà yóò kúrò lórí rùn fatawọ́pọ̀ a yóò lọ tún àlùwàlá ṣe ṣé ó túmọ̀ sí pàlùwàlá rẹ̀ ti jẹ́ àbí òjá ó túmọ̀ sí pé àlàlà rẹ ti já àbí ramasi fẹ́ gbọ́ yé tó mọ̀rọ̀ jà yóò wá padà fàbá náà yóò wá kọ̀ntínú ìrìn yẹn onítùn bẹ̀rẹ̀ o yóò kọ̀ntínú ìrìn yẹn níbi tí ó dé wàlámìyàtàkàlà wàlámìyàtàkàlà kò ní ṣe kí ni sọ̀rọ̀ tàbí kọ́sọ́bà fi lè sọ̀rọ̀ èmi ti bàjẹ́ so ní sọ̀rọ̀ so eléyìí mú imam malik rahimahullahu ta'ala láti sọ wípé arọ́á ẹ̀jẹ̀ yẹ kò bá àlùwàlá jẹ́ kò bá àlùwàlá jẹ́ kí wọ́n ní tàwádọ́ àyè kí ni tàwádọ́ àyè so àwọn tún sí wípé tànà bọ̀fà so torí pé nínú lárúbáwá náà sáwọn ní tọwọ́ dọ́ọ̀tù ìtumọ̀ ẹni pé kíní tánà gọ́ọ̀tù kí máa mú mínísì mo fi bọ́ ojú mi wùdú náà nà máa ń pè so wùdú ó lè túmọ̀ sí pé ká kàn fọ ẹni wẹ̀ rárá wa ó lè lè túmọ̀ sí pé ká ṣe alùdú ṣar'i so Imam Malik rahimahullahu ta'ala àtàwọn míbẹ̀ wọ́n á tún tàwa dọ àyè sí pé kíní ó fi omi bọ́ ojú ẹ̀ so yóò wá pọ̀ sínú ìrìn ó tún pé kí ni àlùwàlá rẹ̀ já tẹ́lẹ̀ ṣùgbọ́n tàbá gbọ́ yí pé tàwa dọ̀ ikó ṣe àlùwàlá títí kìíní ni a lè fi sọ pé kí ni àlùwàlá ti já àwọn Hànàfíà àwọn gbà pé kí ni àlùwàlá já àwọn Màlìkí àwọn gbà pé kí ni ò já náà ẹ̀gbin ni ẹ̀jẹ̀ gẹ́gẹ́ bí ta sọ ṣùgbọ́n kò jáde lára nísìnyí tí ó ba àlùwàlá jẹ́ àwọn Hànàfíà gbà kó ba àlùwàlá jẹ́ àwọn Hànàfíà gbà pé kí ó ba àlùwàlá jẹ́ àwọn màlìkíyà wọ́n gbà pé kí ni kò bá àlọ́ alájẹ́ àwọn míì ó ké hábà wípé ó ké àyàfi eléyìí nìkan that is àyàfi ẹ̀jẹ̀ tó jáde nímú nìkan kí ló dé wọ́n torí pé arikpe abdullahi bin Umar ó ṣe àríwí pé ó pàṣẹ pé kí àwọn èèyàn ṣe é torí pé tàbá fẹ́ tìrìtì àwò títí mọ́síwì yẹn àti ti kéwì yẹn náà papọ̀ forúkọ́rọ̀ mi clear lọ́dọ̀ àwọn ànàfíà àmú ọba àlùwàlá jẹ́ lọ́dọ̀ àwọn màlìkíà kò bá jẹ́ àwọn míì mú wọn náà màlìkíà náà ní pé ókè kágbà pé òun ó bà kágbà pé kí ni àmú ó bà ṣùgbọ́n ẹ̀jẹ̀ míì tó bá jáde ń bò míì yàtọ̀ sí imú kò bá ṣàgẹ́tì wọ́n fẹ́ dúró ti tẹ́kì yìí so wallahu a'lam èyí tó tẹ̀wọ̀n ò ní pé aburú ba àlùwàlá jẹ́ èyí tó tẹ̀wọ̀n yẹn ikú kò ba àlùwàlá jẹ́ eléyìí tọ́pọ̀lọpọ̀ àwọn afá tí wọ́n dúró lé lórí náà iṣu kan wà nígbà yéṣu àwọn ànàfíà tó gbà pé ó bá àlùwàlá jẹ́ àwọn bá tún fẹ́ lójú ọ̀rọ̀ wọn tún fẹ́ lójú gbogbo tó bá ba àlùwàlá jẹ́ tó ba àlùwàlá jẹ́ sọ̀rọ̀ mi a lè sọ àwọn kan tó ń bọ̀ lọ alájẹ́ fún wa. ìso ìtọ̀ mọ́díyò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àna tí a fẹ́ lójú wọn ni ẹni tí ò bá mọ̀ ọmọ ṣe nǹkan yìí kò ṣe bó mọ̀ ọmọ ṣe é ibi wọn fẹ́ ba àlọ́ alámìjẹ bó wà lórí mi wọn fẹ́ ba àlọ́ alámìjẹ ni so tí ó bá ti yàtọ̀ sí yẹn Iso omu owaso so àbímọ́bíyù lare jáde lára ẹ̀kẹ́lẹ́ bí àpèjì ìta mú wa ó ti ẹni sìn àwọn kan tó ba wípé ìyẹn àwọn nàìjíríà là ń sọ o ó lè lọ ṣe àlọ́ àlá kó wá kọ́ntínú ibi tó dé tó ti yẹn má ṣe pẹ́ lónìí ṣàǹfẹ́ tá padà síbi àdìsí Aisha ti ismail bin ayashi taba padà síbẹ̀ so ó sọ̀rọ̀ pa kéwù ó sọ̀rọ̀ pa kọ́ls ìkẹ̀kẹ̀ náà ni ó sọ̀rọ̀ pa ẹ́ kí ló ti sọ̀rọ̀ pa sọ̀rọ̀ pa ruhab àbí gbogbo àwọn nǹkan yìí sì ó sọ̀rọ̀ pa àwọn nǹkan tó ba àlù alájẹ́ làwọn nǹkan wọ̀nyí àyẹ̀wẹ̀kọ̀ gẹ́gẹ́ báwọn ṣe mú sọ wá fẹ́ lójú débi àwọn nǹkan míì tó ba àlù alájẹ́ àwọn ẹni tí yóò bá máa mọ̀ ṣe nǹkan ẹgbẹ́ pé nǹkan ẹ̀ ló ṣèyàn sọ̀rọ̀ mi yẹn sì so wọ́n gbà wípé ẹni ìyẹn yóò lọ tún àlùwàlá ṣe yóò wá kọ́ńtínú níbi tó dé ṣé a ti gbọ́rọ̀ yẹn rí àbá àgbọ̀rí àti gbọ́ pé kéèyàn so ó kírun sórí ní so ti kí ráka kan àbí ráka méjì wá so wọ́n lọ tún àlùwàlá ṣe wọ́n padà wá wọ́n kọ́ńtínú àti gbọ́rú àwọn búrásì kọ̀ọ̀kan máa ń ṣe láwọn ẹ́ ẹ̀bẹ́ ìṣe tí ń lóyún náà ló dá pẹ̀lú mo fẹ́ lò ní wípé àwọn búrásì míì tó máa ti gbọ́n sí ah, àfa kan ló sọ kí ní pẹ̀lú ìjábá àtàn nífẹ̀ẹ́ ọbẹ̀ rẹ̀ sí lò náà ṣùgbọ́n kí ni genesis nǹkan yẹn ju àwọn ànàfíà ni kọ́ídà báwọn ṣe ń tún ti pé tí àlùwàlá bá bàjẹ́ tí bá lọ tún àlùwàlá ṣe tí wọ́n á padà wá ó ti onífin màá mọ lórí nǹkan tí mo ti kí tẹ́lẹ̀ àbúrò pé mi ní tí àbúrò pé mi kí rákà tó pé lókù rákà kan mi kí pé ìlú ìsẹ̀ni tó ń bẹ lórí rákà àkọ́kọ́ ó wá rùkú ó wá só ó wá lọ tún àlùwàlá ṣe tó wọ́n bá tún máa tún bẹ̀rẹ̀ ni ṣùgbọ́n ó ti kí rákà kan pé ó wá só yóò ṣe yóò kọ̀ntínú láti bí ibi tó dé ẹ̀yìn sọ̀wọ́n ànàfíà ní àyàfi tó bá mọ̀ọ́mọ̀ jẹ́ àlùwàlá yẹn lóko tó yẹ nìkan ló máa mú tún ìrun yẹn bẹ̀rẹ̀ ṣùgbọ́n tí wàá mọ̀ọ́mọ̀ jẹ́ àlùwàlá yóò mọ̀ lè lórí tó bí àwọn lo hadithi Aisha yẹn bákan náà wọn àfi ábàrò Abdullahi bin Umar ṣe ó ń bẹ nínú musonna pàtàkì wọn á fi sọpọ́tì ìyẹn náà láti lè sọ pé sálùwàlá bá bàjẹ́ àṣìlè lórí ká lọ tún so lópin bàtà àbá sọ̀rọ̀ bàtà bá sọ̀rọ̀ ìrìn yẹn ti bàjẹ́ ìrìn yẹn ti bàjẹ́ ṣé ọ̀rọ̀ mi yé so mọ́sálà títí láàfin bẹ láàrin àwọn afá àlùyé tó ti yé sùn ṣùgbọ́n ọ̀la wàhálà èyí tó tẹ̀wọ̀n òní pé tó bá fi lè mú àlùwà lábàjẹ́ ẹ àlèmọlé lórí mọ́ àlèmọlé lórí sọ̀rọ̀ bí àlèmọlé lórí mọ́ sọ eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá lórí lórí náà Màlíkíyà Ṣàfi'íyà àwọn Hanàbílà nípa àlèmọlé lórí sọ àátùn ìwà bẹ̀rẹ̀ sọ yíwù ló kọ́mọ̀nù ní àwùjọ títí wa. So, ṣùgbọ́n àkànní láti mọ ni ìtàwọn afáàní sọ tọ́ba tẹ̀ fẹ́ kọ̀rẹ́tì à á mọ lẹ́bù láti kọ̀rẹ́tì ẹnìyẹn lẹ́bù láti gbé lórí ọ̀rọ̀ lórí tọ́ba rẹ̀ yẹn fẹ́ pé ó ṣe orúkọ rẹ̀ pé ah ó ti ẹ̀ mọ̀ mú kí láti jọ ìwé a lè lé mẹ́rin ẹ̀ká sọ̀rọ̀ tó lè fi ṣùgbọ́n tá a máa mọ ibi tó ti ń bọ̀ wá ilé ah, ìlú kò ń ṣe tó kọrẹ́tì ilé ìlú kọrẹ́tì àní lè mọ́ àǹfààní irú ìjòkó báyìí nìyẹn àánú bí tí ẹnìyẹn ti ń bọ̀ wá bóò ni lẹ́bùn tá a fi criticize yẹ ṣòdìyẹ náà àwọn afọ àkọsọpọ ti wọlé pàtàkì lọ́nà àkọrò bí Sheikh Al-Albani rahimahullahu àwọn atúmọ̀ fi kún position wọn evidence àti tara ẹni apart from àdìsí Abdullahi bin Umar ta wọn sí wọn a máa fi kún ṣùgbọ́n tó fi ń kún yẹ èyí òun kò lọ bẹ́ẹ̀ kí ni nǹkan náà onípa nígbà Muhammad sallallahu alaihi wa sallam ó kírun fáwọn èèyàn jọ kan ìgbà tó wá kírun. so bó ṣe bó ṣe kábàrà bó ṣe kábàrà ó rántí kò ní jaraba lára ó wá sọ fún pé ẹgbẹ́ bẹ́ẹ̀ so nígbà tó wá padà dé tí ó padà dé wàrà àsùnwó yọ̀tòrò máa hàn orí ẹ̀ nǹkan fún mi dàbí fáyìn kó ti lọ wọ̀ fáyìn wà ń bẹ̀ ó kírun fún wọn ó fún wọn àbí Sheikh Al-Albani rahimahullah ta'ala àwọn gbọ́ epo kírun fún wọn that is pé ó mọ lórí kábàárà tó ti ṣe tẹ́lẹ̀ àwọn gbọ́ ibẹ̀. Ibn Abdul Barr ti jáde láyé more than nine hundred years sẹ́yìn àfá yìí ó rẹ̀ fi ti àfá kan tó ṣe pé ó lo the same hadith ẹ láti sọ wípé ó túmọ̀ sí wípé ẹ̀rí ni fún ìyẹn lè ṣe bì náà ibùdó àbíbár ó sọ̀rọ̀ tó le díẹ̀ bàbá ẹ̀ pé hadith eléyìí kò ní kankan ṣe pẹ̀lú ọ̀rọ̀ bì náà torí pé àríṣọ bá sára ìgbà tó kírun fáwọn èèyàn ṣó kírun lẹ́ni tó mọ́ ni àbó kírun lẹ́ni tó ní jánábà lára ìgbà tó kábàrà rẹ̀ ó ní ẹwà lára so ẹni bá rẹ̀ jẹ́ni tó ní jánábà lára ọlọ́run bò ní gbàrún rẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ àfi tó bá tó mọ́ra bákan náà aláàdìsókè láì pọ̀ lọ́sọ̀lá tọ́nà àhàdá sọ́ àti àtàwọn àpọ̀ ẹni tí ó bá fi lè ní hádàsù lára ọlọ́wọ́ nígbà ń bẹ̀rẹ̀ àtẹ́ ẹ̀tọ́wọ́gbà àbí tó bá ṣe àlùwàlá sọ̀nàbà Muhammad sallallahu alaihi wasallam oníjẹ́ náà lára ni sọgbà tó kábàrà yẹn yìí kábàrà tó ṣe ó ṣe lórí kí àlàádámi tọ́hárà tó kábàrà yẹn kábàrà tí ò ní ààyè ni ìtumọ̀ rẹ̀ ní pé kí ni ó tún mú kí fún wọn tàbí ó bẹ̀rẹ̀ ohun yẹn ó tún kábàrà ní ṣe so eléyìí òun ni tí ó correct sáwáníká mú ẹ̀rí wá lórí wípé a lè ṣe dìnnà hù àdìsí yìí ìyẹn àdìsí Abubakar kò sí ẹ̀rí mbẹ́ tó kò sí ẹ̀rí mbẹ́ gbọ́lẹ̀ ẹ̀rí wá nìyí ẹ̀rí wà ń bi àìmọ̀kìnì àdìsí abdullahi bin umar tá a mú wálẹ̀ kan ìyẹn fún ẹni tó wá gbà wípé àrùn tó ti ẹni sìn àbí mọ́víù táwa gbà pé kìnìún àwọn eléyìí ó ba àlùwàlá jẹ́ so ṣùgbọ́n wallahu a'lam èyí tó àwọn àfáà wà lórí ẹ̀ òun náà ni wípé a lè ṣe bì náà a lè ṣe jùmọ̀ wò lórí irun tá a ti kí nígbà tí àlùwàlá wa bá já sílé ní tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́sìn wà lórí ẹ̀ inshallah ayébáyé náà ni a dùn sí ìbálòmọ́ba subhanahu wa ta'ala etí aṣíláàlá yìí kọ́lọ́ba kò ní kí ó yẹ ẹnì kọ̀ọ̀kan wa sallallahu ala nabiyyina muhammadin

wajibiti an ṣe o kọma ya ka dafa ni sora kọlọ lórí rẹ ka fọ ẹdẹ ni kina ka ìfila fila kama a bẹ kẹ kọba ni mọdọmọ sora ni mọra ka. alhamdulilah wa salatu wa salamu ala rasulillah wa baad nan kò súra kan lọ bó tiẹ̀ jẹ́ wípé kò ń ṣe nǹkan tí a sọ wípé ó wà mashru mashru gbólóhùn yìí ó túmọ̀ sí nǹkan tó wà mustahab ọ̀ nǹkan tó wà wájib tó yẹ pé nǹkan tó wà mubahu ni wọn sábà ń lo gbólóhùn mashru fún so mashru ó túmọ̀ sí nǹkan tó wà wájib àbí nǹkan tó wà mustahab ẹ̀kọ̀ọ̀kan wọ́n lè lò ó láti lè include nǹkan tó wà permissible òun sọ wípé ó wà permissible ṣùgbọ́n kò ń ṣe nǹkan tó wà mustahab kí ló tó fi wà mustahab onípàdé sọlá kò ń sábà ṣe kí ló tó fi wà permissible sàbẹ bíi méjì tó ṣe wípé tán ka súra kan wọ́n á tún fi kúrò aláwòlẹ̀ anamisọ́lá pẹ̀lú rẹ̀ ṣe kí ni kò kọ́ fún wọn ṣùgbọ́n kò encourage àwọn èèyàn pé kọ́ máa ṣe àyà encourage àwọn èèyàn kọ́ máa ṣe yẹn ó túmọ̀ sí pé kí ni kò ń ṣe mustahab ìdákẹ́ lórí ṣíṣe yẹn pé ó túmọ̀ sí irun kan tó jẹ́ irun ọ̀ràn yẹn kò ń ṣe wájib kò rẹ̀ ń ṣe mustahab ṣùgbọ́n a lè sọ pé kí ni ó wà já yìí ṣùgbọ́n bẹ́ẹ̀ kó ni náfìlà ni so a lè ṣe ìyẹn la fi ń ka àmọ́ yóò sóra níbi tàràwí ti àǹkí pọ́láwà. Ah, wọ́n ní ìjẹ́sẹ̀ bá fẹ́ tún ìmáàmù ṣe nígbà tí wọ́n bá ń sùn lọ tí a bá ń ṣe sọ̀kánàlá tí kò tí ìmáàmù yẹn gbọ́ yìí tí ṣe sọ̀kánàlá yìí tí wọ́n gbọ́ yìí wọ́n ti ṣe àyè sọ ọ̀pẹ́ àṣùhánàlá. bẹ́ẹ̀ni a lè sọ bẹ́ẹ̀ a lè sọ bẹ́ẹ̀ torí pé ọ̀rọ̀ ta sọ àwọn ibi tún un ṣe ọ̀rọ̀ ta wá dẹ̀ sọ láti lè fi tún un ṣe èyí tó tẹ̀wọ̀n ní pé kò sí nǹkan tí ó burú bẹ nígbà tá a wá lọ subhanallah tẹ̀yìn ló bá gbọ́ ayé mi ọláwa. wọ́n ní sábà tún un sábà tí ìmọ̀mọ̀ bàtà lọ́sọ̀ bá fà kó kakọ̀ ẹ̀ ya ó ṣe àwọn láìpẹ́ ìjẹ́lì nínú ìjọ ààrẹ. wọ́n ní bí àwọn jẹ̀mọ́ tí wọ́n tẹ̀sí lẹ́yìn ìjẹ́ náà pápá sí àtìwọ́n dáadáa pé ìjẹ́ báwo ni àwọn ṣe rí. náà lọ́dọ̀ pọ̀lọpọ̀ àwọn àfa ẹni tí ó ń ṣe aláhùn ìjẹ́lì yìí kí láǹ pè ní aláhùn ìjẹ́lì yìí òun ni mistake tá a ṣe tó change ìtumọ̀ nǹkan kan nisi kí ẹmọ ka suratul fatiha kú ní siratal ladina an'amtu alayhim ṣe pé an'amta ló wà ń bẹ an'amta tí ọlọ́wọ́ bá ṣe ìdẹ̀ra lé lórí an'amtu alayhim tí èmi ṣe ìdẹ̀ra lé wọn lórí ṣe pé ó ti change ìtumọ̀ sẹ́lú yìí sùn wọ́n á pè ní aláhánú aljẹ̀líyì ṣùgbọ́n aláhánú alkhafi tí ó ń ṣe jẹ̀líyì oníkíyàn sọ lápẹjú alhamdulilahi rabbil alamin alhamdulilahi rabbil alamin àbí rabbil alamin sílé ìsìn láàrin ògèrò jẹ́lì náà ṣe ìwáyà kankan wá tó ní alẹ́ sọ pé alhamdulilahi rabbil alamin rárá ṣùgbọ́n alhamdulilahi rabbil alamin nínú náà ó lọ alhamdulilahi rabbil alamin àní rabbil alamin ọpẹ́ fún ọlọ́run ọlọ́run wo ni ẹni tí mo gbà lérò pẹ̀lú ẹ̀ náà ni Rabbal Alamin máa fẹ́ ṣe rọ́bù ẹnu náà wọlé lọ ṣùgbọ́n ṣé ni wáyà wá tó la lè kà á bẹ́ẹ̀ rárá ṣọ́rọ̀ mi yé so eléyìí sì wọ́n lè fi ojú fo wọ́n lè fojú fo irú mistake yìí so ewé yẹn bẹ́ẹ̀ kírun ní ẹ̀yìn rẹ̀ tí wọ́n gbé tó ń ṣe láàánú tó ṣe pé yorùbá yìí rò ó ń change ìtumọ̀ ó ti ń sìn lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́sìn àwọn jamahiri ulama wa jumhuri ulama àlékí lẹ́yìn ìròyìn ẹ̀bẹ̀ tí wọ́n bá máa ka khasatan suratul fatiha àwọn àfọ àwọn lè lórí ọ̀rọ̀ fatiha púpọ̀ lórí ọ̀rọ̀ suratul fatiha lọ́rọ̀ àwọn àfọ onífòrò à ẹni tí ó bá mọ fatiha ká ṣùgbọ́n kò mọ àwọn súra míì ká kò fi mọ àwọn súra míì ká dáadáa ṣùgbọ́n wọn pàtí àká dáadáa táwọn ní àfóní títí wà lọ́sọ̀rọ̀ wọn á ní kọ́rí ùn kọ́rí ùn ṣùgbọ́n tó bá mọ̀ wọn súwà rú níkà kòkò mọ̀ pàtí àká ni wọn á ní òmíyù kí n tùmọ̀ òmíyù ń jẹ́ pé ẹni tí ó ṣì wà bí ìgbà bí ìyá rẹ̀ ṣe bì kò tí káwọn ẹ̀kọ́ nítorí ọ̀rọ̀ súwàtú fatiha wọn á ní òmíyù mẹ́ta máa ń sọ̀rọ̀ bí irú Ibn Qudama nínú tírà rẹ̀ al-Mughni so yóò sọ ṣé ẹni tó jẹ́ alkọ́rí ṣé ó lè kírun lẹ́yìn alùmí yìí alkọ́rí tó sọ ìbòjú ní tó mọ gbogbo kùránì ká bọ̀tẹ́ ẹni tó mọ fásitì àká ṣé ó lè kírun lẹ́yìn ẹni tí ó mọ fásitì àká kóra kó mọ sọ́rọ̀ mi ká sọ ẹni yẹn pé kò mọ fásitì àká láti ó ń ṣe láhùn jẹ̀lí níbẹ̀ ọ̀rọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́sì wọn láàrin kírun lẹ́yìn ọ̀rọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́sì wọn gbà pé àlè kírun lẹ́yìn however àwọn àfa àkàngbà yìí pé a sì lè kírun lẹ́yìn irú èèyàn bẹ́ẹ̀ lópin ìgbà tá a bá mọ̀ wípé kíkà tó ń ka yẹn kò ṣe pé mọ̀mọ́ bàjẹ́ bó ṣe mọ̀ ọ́ kà máa nìyẹn sọ̀rọ̀ mi yé ọ̀pọ̀lọpọ̀ àfa gbà pé a lè kírun lẹ́yìn irú èèyàn bẹ́ẹ̀ wọ́n gbà pé a lè kírun lẹ́yìn irú èèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn mi gbà pa a lè kírun lópin ìgbà tí ó máa ṣe pé kí so lára àwọn tó sọ ọ̀rọ̀ yìí òun ni ibn hazmi al-andalusi nínú tírà rẹ̀ al-muhalla kí ni argument tó mú wá ó ní nísìnyí tí èmi bá kírun lẹ́yìn èèyàn kan ẹni yẹn kò ní o sọ̀rọ̀ mi yé pé ó kírun fún wa pẹ̀lú janaba látòjú èsì bọ́ èmi ò mọ̀ kó kírun pẹ̀lú janaba tí má kírun lẹ́yìn ṣé mo nírun àbí mi ò nírun ṣóun nírun òun ò nírun bọ̀tẹ̀ ní tẹ́mi kírun lẹ́yìn ẹ̀ èmi nírun náà ẹni tí ò mọ fátí àká tí ò ṣe pé mọ̀ọ́mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ó ní tàbá bèèrè lọ yín pé ṣó nírun ẹ̀ sọ pé ó nírun tó ń gbàtà ìgbàpẹ́ ẹni tó lídìí mi ń ro nírun bóyá bá sọ pé mi ti ro kírun lẹ́yìn rẹ̀ <laughs> mi nírun ẹ̀dẹ̀ sọ pé mo nírun nígbà tí mo kírun lẹ́yìn ẹni tí ò nírun lẹ́ẹ̀kan tí ìṣèyàn kan wá nírun ni mo wá kírun lẹ́yìn tí wọ́n ní mi so ní ẹ̀yin lẹ mọ́ ń so yìí gan ẹ̀rí lò dáadáa ṣùgbọ́n èyí tí wallahu a'lam ní pé ó kí ẹ kò mọ fati àkàrí so na látọ̀ látàlẹ́ mọ̀ nílànà yẹ kára bí fati àti pita ẹni tí ó ka fati àkù ní o so ẹni tí ó rẹ̀ mọ fati àká torí pé ó ń ka ní kíkà tó ń chẹ́ǹjì túmọ̀ rẹ̀ tába excuse ẹ̀ kó nírun nítorí pé kò mọ̀ ká so kò yẹ káwa tún mọ ra ìrùn wa láre níbẹ̀ ni so ká safe ká má wéṣe ìrun wa so ṣùgbọ́n wallahu a'lam kò ń ṣe nǹkan tá a lè lé lórí náà wallahu a'lam. wọ́n mú mi pé kí ni ìdájọ́ bí a ṣe lè jẹ́ àwọn obìnrin ọ̀sán bẹ́ẹ̀ nígbà tí òjò rọ̀ lọ́wọ́ bàtà fún àwọn bàtà kò parí nìyẹn ká ṣe jámù ìrun méjì tójú bá ń rọ̀ lọ́wọ́ ní òjò tó lè tutù aṣọ wa ìrun zura àti asiri àbí magrib àti isha eléyìí kò sí nǹkan tí ó burú ń bẹ gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀wọ̀n nínú mazhabi alimami shafi'i rahimahullahu ta'ala náà mo ní ìrun zura àti asiri torí pé lọ́dọ̀ àwọn malikiya bákan náà àwọn hanabila àwọn gbà pé àlè ṣe jámbó nítorí òjò fún ìrun zura tààsìrì a lè ṣe jámù nítorí òjò fún ìrun zura tààsìrì ṣùgbọ́n mọ́gìrì àti ṣáì wọ́n gbà pa lè ṣe torí wọ́n gbà pé àsìkò yẹn ni àsìkò tí ó ti dúdú ni tójò bá tún wá rọ̀ ó súnmọ́ káwọn èèyàn máa ṣubú ṣùgbọ́n tó kójú ọ̀sán ni eléyìí àwọn èèyàn ó mọ̀ bí wọ́n ṣe rìn ọ̀nà wọn ṣùgbọ́n wọn ṣàfihàn àtàǹgbà pé a lè ṣe jámù zuri àtàásírì مغرب شاتو دوبارو اولو حديث عبد الله بن عباس رضي الله عنه يكي جمع رسول الله صلى الله عليه وسلم بين الزور والعصر وبين المغرب والعشاء في المدينة من غير خوف ولا مطر ها من غير خوف ولا سفر البوامي تمام so àwọn lò ìyẹn ipá náà fi ṣe jáàmù ní madina min ghairi khawfin wala safarin kò sí ìbẹ̀rù bẹ́ẹ̀ ni kò ṣe gbọ́n bẹ lórí àjò kí ló tún kù ó lè jẹ́ torí òjò ṣé ti yẹn sùn so wọ́n lo ìyẹn ṣùgbọ́n àwọn tí wọ́n gbà pé yẹn lè ṣe wọ́n ní Abu Sha'asa Jabir bin Zayd lára àwọn tó gba hadith yẹn wá so ó gbà wípé n tó ṣe ni kó dilé wùzúù bí ọwọ́ parí ó wá tètè mú irun àṣìwà ní ọwọ́ bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ yóò jẹ́ àjẹmọ́ àṣòwòjì àjẹmọ́ àṣòwòjì that is imaginary combination ẹni tó wá ń wo yóò lọ combine ṣùgbọ́n in real sense kò combine ó dilé ruzuri níbi ọwọ́ parí rẹ̀ ó wá ṣe kí ni ó wá kí nígbà tí èparí zuri yẹn àtúkọ̀ aṣojú wọlé ṣe àpókìrì méjèèjì ní àsìkò ẹ̀ pókìrì méjèèjì ní àsìkò wọn tó lè ní explanation táwọn fún àdéhùn Abdullahi bin Abbas radiyallahu anhu ṣùgbọ́n wallahu a'lam èyí tó tẹ̀wọ̀n òun ni wípé a lè ṣe zuri àti akiri magrib àti ìṣá a lè ṣe jẹun rẹ tí ó dùn bá rọ ṣùgbọ́n ó dùn tí ó tutù aṣọ yìí kò ń ṣe òdùn èyí táwọn ọmọ ìyàwó ń ṣe láwùjọ wa lónìí kọ́lọ́ máa fi ṣàánú wa àwọn ti rí pé nǹkan ọ̀rá sún díẹ̀ báyìí ní àti bẹ̀rẹ̀ jámù jámù òde ọ̀rá dúrọ́pù díẹ̀ báyìí jámù jámù eléyìí àwọn afọ́ òsọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ o ẹgbọ́ kàtà sọ́ọ̀sì àwọn míì lé lórí wípé kí ni ẹ̀rẹ́ ṣe jámù láàrin zura àti asiri ó ti ń sìn eléyìí ẹ̀mí lọ́rọ̀ jámù ògùn fún àyàfi ní àràfà àti Muzdalifa jamu zura tá a sì ní àràfà Muzdalifa jamu Maghrib àti ṣá lẹ́yìn eléyìí kò sí tó ń jẹ́ jamu ọlọ́dọ̀ àwọn àfihàn orírin àjò ẹ̀yìn ṣe jamu sọgbọ́n wọn dábàá ti rí jamu jamu ọmọkùnrin jamu sùúrì imaginary combination làwọn àpò ṣùgbọ́n àwọn Hanabila àwọn Malikiya àwọn sì tún ṣe kí wọ́n dẹ̀ ṣùgbọ́n táwọn dẹ̀ dé wọn àbẹ́ débi pé ká ṣe jámù nítorí òjò àyàfi fún mọ́bí àti ṣáìdìkà so àwọn ṣàfihìyà ní àwọn túlẹ̀ dáadáa so ní tí àwọn àfáàyàn wọ aṣọ ká mọ́tò fi kú nítorí kíkẹ́ wọ́n ra sún díẹ̀ báyìí pé ẹja ṣe jámù òtún ọ̀rá tọ́pù díẹ̀ díẹ̀ àbò ń fọ́n ẹja ṣe jámù ẹja ṣọ́ra bí tá bá ti tán kírun kẹwẹ́ wọn jẹ́ àjọ ẹni wọn at least ní tí a bá fẹ́ ṣe ó gbọ́dọ̀ jẹ́ pé nǹkan tí àwọn àfa àgbà fún àwọn tẹ́jà àwọn àfa ńlá ńlá sọ bó ṣe pé mi ka tẹ́sì mo gbọ́ yé báyìí àwọn àdánwò tó ń jẹ́ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ lónìí kò ní ká kàkà àbíyèsí ká rẹ̀ gbọ́ yé à ń dábìyèsí gbọ́ yé ẹni hadith tó wá fẹ́ tó wá kà ní gbìyànjú àti wá kí ni tí àwọn àfa sọ lórí yé ó ti ń sè Imam Ahmad rahimahullah ta'ala wọn a máa sọ fún kan náà wọn kí wọn. أبو الحسن الميموني وأن إياك أن تقول كلمة ليس لك فيها إمام رأى أبو شرف عن سلطتي ورمى بعد السوش وجوه ما أحمد سوف ومكيو كل ومكيو فكر أما صلى الله عليه إياك أن تقول كلمة ليس لك فيها إمام So, student of knowledge, yóò máa wà káyidẹ yóò máa fi ṣe pé ìgbésẹ̀ tó ń gbé nìyí kò jẹ́ kó kọjá táwọn afáàgbé tí o bá tiẹ̀ lọ báyìí yóò lọ báyìí nítorí pé kí ni àwọn afáà lọ bẹ̀ kó ṣe pé àwa náà gbà tí a ti wá gba oyè nísìnyí ta gba doctorate àwa náà lè ṣe báàfù ẹ́ náà wọn kò ṣe wáṣẹ́ wọn ṣe báàfù yẹn gbogbo àwọn oyè wọn yìí pálí wọn yìí òun kọ́ táwọn ẹni ìṣíwájú tó fi mọ àpá Imam Malik ò ní parí primary school bẹ́ẹ̀ làwọn bá pé ò ní so ìmọ̀ ó dá tiẹ̀ páálí nìyí nǹkan tán fi ń ṣó ipòkè wọ́n recognize nǹkan so tá a bá gbà ká mọ̀ pé àgbà yẹn lọ́tọ̀ ṣùgbọ́n ìmọ̀ òdúró rí pé ó sọ nǹkan tó yàtọ̀ sí nǹkan tí àwọn ẹni ṣíwájú àbí àwọn àfẹ́ẹ̀sì ńlá tí wọ́n sọ kò yẹ bí ọlọ́run aláwọ̀ ó ti tán náà nìyẹn ṣùgbọ́n tó máa ń gbóròrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ jámù ìgbàtẹ̀wá tẹ́ǹṣe lọ ló dá no problem ṣùgbọ́n láì pé mi ò ti dá mo ti dá nìyẹn ṣùgbọ́n tó wáyé pé nǹkan tó dá bàrà lálẹ́ ẹ̀kẹ́kẹ́mọ́ra wọn bí abẹ́ alẹ́ wọ́n yẹn ń ṣe nítorí àlùwáhà àti torí bí a mọ̀ àbí kí náà ń pè é ẹrọ̀fọ̀ torí ẹrọ̀fọ̀ tó pọ̀ tó ṣe fún ẹlẹ́mọ̀ yóò ṣubú lálẹ́ ni so kò jẹ́ bí wọ́n ṣe jẹ́ wọn lára alam subhanahu wa ta'ala muhammed ashalam la ilaha illa anta astaghfiruka. àwọn ìbéèrè pọ̀ lórí ìdáwó rẹ̀ lórí àṣà ìṣàkóso.